meanwhile I think ń gbọ́ pé ìyá Mohbad wọ́n bàbá Mohbad pọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ bàbá Mohbad ní kán lọ bá lọ́ọ̀yà òun àbí ẹ̀gbọ́n mi wọ́n fẹ́ negotiate oníkọlọ̀ bá lọ́ọ̀yà òun yeah now when they came in wọ́n pe Wunmi ṣe mọ̀ pé mo sọ pé five hours she stood more than five hours question yet bono. Ibatoya. tó yá wọ́n kí ló fa wala òun àti bàbá Mohbad Ento ma máa wojọ́ kọ́ ló máa dà o ẹni dẹ̀ máa wojọ́ kọ́ ló máa mi simbe. Ento tó wà níbẹ̀ ló fún mi ní gbogbo analysis Wùnmí sọ pé bàbá ipe ó ń gbé girlfriend wá sílé àwọn ní Lẹ́kì tí yóò bá tiẹ̀ máa ṣe ìṣìnà mo ma pé òpònú kọ́ ló máa rojú òpònú kọ́ ló máa gbọ́ òpònú dẹ́kọ̀ ló máa dà Wùmí sọ pé bàbá Mohbad máa ń gbé girlfriend wa bá sùn nílé oni ó nígbà tó wá fẹjọ́ ẹ̀sùn Mohbad ó ní àtìgbà yẹn ni bàbá Mohbad ti eight àwọn ẹ máa mi pick points, ẹ̀yin analysis ẹ̀yin tẹ́ máa analyse later ṣé ń gbọ́ mi ó sọ yẹn ó sọ pé then the second thing tí bàbá Mohbad ṣe ètò òun ni pé ṣé ń gbọ́ mi ó ní bàbá Mohbad ó nígbà tí òun bímọ ó ní bàbá Mohbad fẹ́ mú placenta ọmọ ó fẹ́ mú ibi ọmọ ẹjọ́ ta ló máa ń mú ibi ọmọ òbí ló máa ń mú ibi ọmọ ó ní bàbá Mohbad fẹ́ gbé ibi ọmọ yẹn lọ ipò òun dẹ òun ò dẹ gbà fún wọn ẹsẹ̀kẹsẹ̀ àwọn lawyers tó wà ń bẹ sọ pé nílẹ̀ Yorùbá lóòótọ́ ẹni tó lọ́mọ òbí ọmọ ló máa ń mú bí ọmọ ipe ibi ọmọ òtọ́ sí wùn mí lọ́wọ́ láti mú lọ am I communicating now that is not the catch ó wá tẹ̀síwájú wọn lọ gírírí ó wá bí wùn mí ibi báyìí mo fẹ́ kí gbogbo yín fọkànbalẹ̀ kẹgbọ́ o wọ́n ní wùn mí ti rojọ́ ó ti rojọ́ ṣẹ́bọ̀ they you know she has been trained she has been groomed My sorry, reason fún yín ó wá bí wùn mí wọ́n ní wùn mí ṣé àtijọ́ gbogbo àwọn tó bá lọ sí kọ̀gọ́nà ẹ̀ kọ́ wá já mi ti bá ń parọ́ o wọ́n wá bí wùn mí wọ́n ní ṣé àtijọ́ tó ti mọ Mohbad ṣé ọkùnrin mi ìbá ẹ sùn ọ̀rọ̀ wá pèsè jẹun mi ò lè dáhùn ó bá di wò mí wò ẹ́ nílé ẹjọ́ ẹgbẹ́ abẹ́ dáhùn ẹ bá show some love wọ́n ní wùn mí látijọ́ tó ti ń fẹ́ Mohbad ṣé ọkùnrin mi ìbá ẹ sùn kò lè dáhùn ọ̀rọ̀ yẹn kò no no no no no response ló fún wọn wọ́n tún wá lọ gírírí wọ́n tún wá bí Wùmí kankan ẹ máa gbọ́ Wùmí wá bẹ̀rẹ̀ ìjọ yìí Wùmí tí ò bá ro kankan ro ti Ọlọ́run kò ro ìjọ tí bọ̀bọ̀ yìí ro ti ìfàyà lu àyà kò ro ti Naira Marley lẹ́sẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ tẹ́ bá ní mò ń parọ́ ẹ lè bí wọ́n ó wá rojọ́ mọ́ Naira Marley lẹ́sẹ̀ ó back to back Naira Marley tó jẹ́ pé lórí íńtánẹ́ẹ̀tì ààrí tó fọwọ́ kan Mohbad ó wá protect Sam Larry kò sọ kọ́kọ́ against Sam Larry ó wo back to back ó rojọ́ yẹn mọ́ Naira Marley lẹ́sẹ̀ tó jẹ́ pé ẹ mọ̀ pé she has been groomed ó rojọ́ yẹn kò fi kọ́kọ́ kò fi ẹ̀sùn kọ́kọ́kọ́. tẹ́lẹ̀ pé mo sọ ìjọsí tí n bá fẹnu mi gé obì fún yín ẹ Should jẹ ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ ẹ kú sọ́wọ́ ọ̀tún ẹ má ẹ má èmi ò ń ṣe àwọn daft analysis tó wà lórí social media I talk with facts wọ́n ogun ọjọ́ yẹn mo máa Naira Marley lẹ́sẹ̀ ṣẹ́ mọ̀ nǹkan tó ti sọ fún nǹkan tó ti gún mọ̀ ẹ̀ kó sọ àbẹ́ ẹ̀ gbọ́ mi ogun ọjọ́ yẹn ẹ máa gbọ́ o kò sọ kankan burúkú nípa Sam Larry àwọn ọ̀gbọ̀njọ́ lọ́yàdẹ̀ ló ń béèrè question tí kò ní bá mi pa wọ́n ọwọ́ bíi pé Wùmí gbogbo ẹjọ́ tó ti rò látàárọ̀ yìí ó sọ kankan nípa Sam Larry gbogbo yẹn máa gbọ́ o wọ́n ní ṣé nǹkan wà láàrin ìwà àti Sam Larry ni ọ̀rọ̀ bá tún pèsè jẹ Wùmí ò lè dáhùn <laughs> ọlọ́run tí a kò lè dá dúró mo gbé. lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró kò gbé ọ̀gá o <laughs> we are getting there tí n bá pawọ́ ẹ̀ pàwọn tó lọ fẹ́ ìgbà tó sọ̀rọ̀ yẹn tán wọ́n ní àwọn lẹ́yìn ni àwọn rí i pé kò kò kò kò kò kò sọ̀rọ̀ ń pa Sam Larry rárá ipe ṣé nǹkan kan wà láàrin wọn ni Wunmi couldn't answer ṣé gbogbo wọn ṣé gbogbo yín wọn ti jọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé wọ́n ti mo ní báwo ni Sam Larry ṣe máa sọ statement pé Wùnmí gangan mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọkọ òun ṣé fẹ́ pé mo sọ statement yẹn mo dẹ̀ ti sọ statement mo pé Wùnmí pé bá Sam ti sọ̀rọ̀ tó ti ń communicate mo pé ṣèbí ó kàn lè kíra wọn wọ́n lè kíra wọn èmi ṣe rí èmi ò kàn sórí social media kí n rant tẹ bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ a máa gbọ́ lọ́tún lọ́sìn ni ṣé wọ́n ti pé mo sọ mo ní tí Sam Larry ṣe máa fi Wùnmí ṣe ẹlẹ́rìí ọkọ ẹ̀ kò sọ anything kò sọ anything nípa Sam Larry tí n bá ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó lọ sí court. ìgbà tí ò wá sọ̀rọ̀ ìgbà kan bí pé ṣé òun àti Sam Larry ní nǹkan kan pọ̀ ìgbà tí ò wá sọ̀rọ̀ àwọn pípù yẹn wá dáhùn àwọn lọ́yà yẹn wá dáhùn pé kán go ahead pẹ̀lú question pé ọ̀rọ̀ ti pèsè jẹ́